eléyìí tí ó jẹ́ hadithu alakọ̀kọ́ lónìí òun ni hadithu abi hurayrata radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qaal la tunkahul ayyimu hatta tusta'mara wala tunkahul bikru hatta tusta'dhan قالوا يا رسول الله وكيف إذنها قال أن تسكت nínú hadithi yìí gẹ́gẹ́ bí aṣáájú wa ni abu huraira radiyallahu ta'ala anhu bó ti gbà wá látọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ sọ fún wa àwọn májẹ̀mú pàtàkì tó ipé tí ọba yọ kó ń bi yìgì yìgì náà ò lè so bóòlù anabi ti wá wí sallallahu alayhi wa sallam anabi ni la tunkahul ayyimu hatta tustamara al ayyimu lédè larubawa ìtumọ̀ rẹ̀ ni ẹni ó ti lọ́kọ rí abẹ́ni ó ti níyàwó rí tí ò wá ní mọ́ ìmọ̀ ọlọ́kọ rí ìyẹn obìnrin àbí ọkùnrin ó ti níyàwó rí àmọ́ lásìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò síyàwó lọ́dọ̀ rẹ̀ mọ́ àwọn tí ma fanu sẹ̀ríà bá ti mọ̀ imma talaq wa imma alwafat ẹni tí ó ti lọ́kọ ìmọ̀ ọkọ rẹ̀ yọ̀ǹda rẹ̀ pẹ̀lú táǹpẹ̀ ní tọ̀láàkù táǹpẹ̀ ní ọkọ lẹ̀ awil wafat àbí ọkọ rẹ̀ kú ó fi ìyàwó sí ayé àbíkọ́ jẹ́ lọ́dọ̀ ọkùnrin náà ni ó ṣẹlẹ̀ sí. Si, gbogbo ẹni ọba ti níyàwó àbótí lọ́kọ tí ò ní ma òun ni à ń pè ní kíni alayimu anabi sọ̀rọ̀ àmọ́ yìí tọ́ kọ́mọ́n jù òun ni kí a máa ṣe ìtìláàkù ayimu fóbìnrin obìnrin ni wọ́n sábà máa pè ní alayimu òun ni irun tó bá ti ṣe pé ní ìran kan ìmọ̀ ọkùnrin ìmọ̀ obìnrin là máa lò fún àwọn lárúbáwò sábà ṣe ní dandan níta màtá fi ma ọkọ obìnrin àtọkùnrin ní tú àbí bí kápẹ́ yẹn ní halimu nísìn bọ́bájú obìnrin kọ́ kí la pè halimatu èyí tó bá ti wá ṣe pé ní obìnrin nìkan ní kú máa jẹ́ kọ́dà bí ọba sì tú mbẹ̀ náà ó ti yénú èdè lárúbáwá pé obìnrin ni òun ni ẹ̀lérí nbìkan tí wọ́n ní àyímátù. Al àlàyémù náà ni wọn pè àtọkùnrin àtọbìnrin nígbà pé obìnrin là á tiẹ̀ máa lò fún ju bí wọn bá ti ní àlàyémù obìnrin tó ti lọ́kọ tí tí ò lọ́kọ ma nínú èdè Lárúbáwá nínú àpẹẹrẹ eléyìí náà ni bóbìnrin bá lóyún kí ni wọn ń pè lédè Lárúbáwá alihamilu ẹ ẹ gbọ́ kí wọ́n pé alihamila rí pé hamilatu kọ́ra bẹ́ẹ̀ yẹn bá wí bẹ́ẹ̀ ọtún mọ̀ pé kò gbọ́ Lárúbáwá ni torí pé alihamilu ọkùnrin yẹn lóyún tẹ́lẹ̀ mọ́ba ti ní alihamilu wọ́n ti mọ̀ pé kíni wọ́n ti mọ̀ pé obìnrin náà ni irú ẹ̀ ní alayimu obìnrin tí ó ti lọ́kọ tí ò lọ́kọ mọ́ anabi ní irú ẹ̀ ní bẹ́ẹ̀ látúnkáhù hàtà tùstàmàrọ̀ ẹnìkan gbọ́dọ̀ sóyigi rẹ̀ àfi pẹ̀lú àṣẹ obìnrin náà tùstàmàrọ̀ mìnàlámùrì. So òun ni ó sọ pé ẹ̀sọ́ yìgì mi fún lágbájá irú obìnrin bẹ́ẹ̀ bàbá rẹ̀ ni ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n bàbá ni gbogbo ntí ń jẹ́ fámílì àbí àti ilé ọkọ ni àti rí ẹnìkan tó dòkótì kò sínú ṣẹ̀ríà o ẹ̀dá kun ọ̀rọ̀ ọlọ́run àti tànàbùà Muhammad sallallahu alayhi wa sallam nyaba níbo la nabi ti wi hadithi yi ti bẹ nu kini al-bukhari yu wa muslim anabi ni la tunkahu ayimu hatta tusta'maru ẹni o ba ti lọkọri bóyá ká pè ní adelébọ lédè yorùbá anabi la yi ru rẹ̀ lọkọ ayi so igi ru rẹ̀ hatta tusta'maru òun gan lọ làṣẹ pé ẹsọ yìgì mi fún lamẹyìn. ولا تنكح البكر حتى تستأذن البكر òun ni dàkejì alayimu ẹ̀rí ń bí iná ìjọ ní bikiratu àbí aha kò nídi torí pé bikiru obìnrin náà ni wọ́n máa obìnrin tó jẹ́ bí mundia obìnrin tó ti bàlágà tí ò tí ì lọ ilé ọkọ òun là ń pè ní kíni albikiru anabi lẹ́yìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ti tó ilé ọkọ lọ ó ti dàgbà àmọ́ kìí ṣe kó ti lọ ilé ọkọ kan rí látúnkàrù ẹ má so yìgì tiẹ̀ náà o hàtà tó stàdánà títí tẹ́ fi gbà yọ̀ǹda rẹ̀ ìyọ̀ǹda àṣẹ ìyàtọ̀ pọ̀ mbẹ́ nù sẹ̀ríà alayimu hàtà tó stàmàrà tẹ́ fi gbàṣẹ rẹ̀ albikiru hàtà tó stàdánà tẹ́ fi gbà ìyọ̀ǹda tiẹ̀ nínú àwọn ọ̀nà táwọn onímọ̀ fi ṣe yàtọ̀ láàrin alistimaru walistidan òun ni pé bọ́rọ̀ bá jẹ́ pé ẹnu yọ̀ǹda lásán ni anabiyan sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù ya rasulallah wọ́n ní wò jísé ọlọ́run wà kẹ́yìfà idhnuha bó o nìyọ̀ǹda ọmọ tí kè lọ lé ọkọ àmọ́ ti tó lé ọkọ lọ ọmọ ọmọ ọmọ tó ti tó mú ndí àbí ọmọge anabi ni kọ́lá antaskut kọ́lá bọ́ba ti dákẹ́ tẹ nítọ̀ àfa àlámẹ́yìn wọ́n wá tọrọ rẹ fún ó sì dákẹ́ tọ sọtí ọlọ́run ọ̀dákẹ́ sọgbọ́n tá wí ọ̀dákẹ́. So, tí èsè paaro pé kò gbọ́ o torí àwọn afa máa sọ débẹ̀ bọ́ba yìí pé kò gbọ́ yorùbá dáadáa tó yẹ pé yorùbá ni ẹ̀yin ń sọ bóyá ọmọ haúsá tí wọ́n bí sílẹ̀ yorùbá ẹ wẹ ni tí ó túmọ̀ ń tẹ̀ ń wí fún ní èdè rẹ̀ bọ́ba tiẹ̀ bá ti wá wà satisfied pé ọgbọ́n tí à ń wí ó sì dákẹ́ èyí ń ti tó ọ̀yọ̀ ń dànù àmọ́ tó bá yẹ pé obìnrin tó ti lọ lé ọkọ kan ní la yakfi ara yàtọ̀ láàrin tustamar wa tusta'dhan òun gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde obìnrin tí ó jẹ́ adélébọ̀ ara ń tà nẹ́bi fi lo tustamara fóun tó lo tustamara fún èyí tí o ti lọ lé ọkọ àwọn afa láwọn ọ̀nà tí wọ́n fi yàtọ̀ ni pé ọmọbìnrin ọmọ ọmọge tí ì lọ lé ọkọ bó bá ti dákẹ́ tí ó sọ̀rọ̀ ó ti ọtẹ lọ́rùn náà nù àmọ́ àní gbà yí ń bọ́ báyìí pé kí ni adélébọ̀ ni àfi kọ́ sọ ọ́ jáde pé ọtẹ ń lọ́rùn ibi ilẹ̀ nìkọ̀ọ̀kan àtẹ̀mí àtẹ̀yìn káwá ya fọ́tò ti ń ṣẹlẹ̀ láwùjọ wáyà yìí àdìsí anabu muhammad sallallahu alaihi wa sallam yìí à ń dojú rẹ̀ dé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí à ń ṣe nìkan wọn àwọn làǹdàbí pè ní kíni bíkírù a tún wá gbé maikrofóònù bọ̀ wọ́n lẹ́nu ọ̀yà wí ṣé wọ́n ní túláàsì ní àbí ọtí ọlọ́run bọ́mọ̀ yìí bá jọ́mọ ní tìjú tọ́rara tún wí àgbọ́ o ẹ dákun ẹ má jẹ́ ṣe ìtọ́ni kó lò wá ọlọ́run la anabuwa muhammad sọ̀rọ̀ sọ́lọ̀m òun lọ́lọ́run fẹ̀sìn rán gbogbo àwọn àṣà wọ̀nyí tá a bá wádìí rẹ̀ wàláyà ń kọ́pì àwọn kan ni báwọn tí í ṣe tiwọn òun ní díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ níbi aṣọ wíwọ̀ níbi tí wọn ó tò kalẹ̀ gbogbo ẹ̀ làwọn náà ti ń dánwò lónìí àmì ìtọ́ tiẹ̀ burú lè yí a bá wá rí àṣẹ anabuwa muhammad sallallahu alaihi wa sallam tá anabi yẹn jó ẹ̀ ká máa wá takò anabi ní ọmọ tí ẹ bá ti bí tọ́ dákẹ́ àmọ́ pé àgbọ̀ gbé maikrofóònù fún gbogbo eléyẹ dákun gbogbo àwa àfa àti àbáwọ ọmọ kéwú tí a bá ma wà ń pò ká so yìgì ẹ má lànà anabuwa muhammad sallallahu alaihi wa sallam èyí tó tiẹ̀ wá burú jù tẹ̀mí gan ti fojú gan ni rẹ̀ ó ní pé ẹlòmíì ò tún wá ní fi mọ lórí ẹgbẹ́ maikrofóònù bọ́ lẹ́nu kábàámọ̀ pọ́tí ọlọ́run ọyẹ ké fatia wà fọwọ́ rẹ̀ bọ́ ọkọ rẹ̀ lójú àwa gan ti ń pèpè àwọn ọmọ yìí fún táwùjọ wa di lónìí kò sí tìjú mọ́ ọmọ tún wá lẹ́kọ̀ọ́ láti lé títìjú ń bẹ lára ẹ̀ àfààní ọmọ bù ó sì ń ṣe báyìí ó sì ẹ dákun nìkáhù báńbá ń wí lẹ́nu wọn ni kíni ala sunnati nabi yi sọlọ pé afẹ́sọ yìí lórí ìlànà nabi ìlànà nabi ni o sọlọlọhu aleyhi wasala anabi ló ní ọmọ obìnrin tá a dá mọ́ wọn kò di bí báyé ti dà lónìí ìtìjú àdámọ́ obìnrin ni obìnrin tí ó bá ní ìtìjú ó di nǹkan míì ni òun là nabi fi ní bọ́ bá ti dákẹ́ antaskuta ó ti tó àmọ́ kọ́tí ẹ̀ wá sọ bí ọba ti ẹ̀ dákẹ́ náà bí ọba lè sọ sórí microphone dandan kí ẹ wá lọ gbé àbí a máa wá pọ́ ní fún wa máa wá bí láwọn ọ̀rọ̀ tá a mọ̀ kọ́rọ̀ àṣà ni ẹ dákun gbogbo eléyìí ọlọ́run ọ̀sà wa o ọlọ́run ọ̀sà mọ̀nà wa sunna nabi lálàáfin so yìgì sunna ta nabi ni o sallallahu alayhi wa sallam. لا تنكح الأيم حتى تستأمر ولا تنكح البكر حتى تستأذن ibi láti rí i pé ládàá sàrà kí n wí báwọn ó lè má ẹlòmíì lè má gbọ́ mi yé àmọ́ ńlọrin là á ti ń sọ̀rọ̀ gbogbo ọmọ ìlọrin ọmọ tó mọ ládàá sàrà ọdọọdọ ọlọ́run ẹni tí ó bá yé ìtumọ̀ rẹ̀ ni pé ẹlòmíì dájọ́ ìyàwó wọ́n wọ́n ìyàwó kọ̀tún la ìyàwó fi kọ̀ la kọ́dà ó fi dijọ́ tí wọ́n mú ìyàwó lọ lálẹ́ kọ̀ mọ́ bí wọ́n mú òun lọ. pé afẹ́ ṣetọ́lọ́hún ni sàrà la fẹ́ fi ṣe ẹ dákun sunna anabi ni o sallallahu alayhi wa anabi ni ẹgbà yọ̀ǹda rẹ o òun ni fi sunna ni abi daud nínú sunna ni abi daud hadith abi wa ibn abbas ló ṣe riwaya hadithi náà radiyallahu anhuma ọmọbìnrin tó tó bíkírù báyìí tí baba rẹ̀ dánrú ẹ̀ wò lójú ayé anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó sunkún lọ bá anabi baba àwọn jẹ òun pa ó fi òun fún ẹni tí òun ò fẹ́ràn ẹ lé ìfẹ́ àtọ̀dọ̀ ọlọ́run ni a kò gbọ́dọ̀ má fẹ́ràn kò sí ní ti ń jẹ́ bẹ́ẹ̀ kódà bó ní gbogbo ní téèyàn bá ní ó lè má wù ọmọbìnrin yìí lọ bá anabi pé. ọmọ kọ́dà kìí ṣe ẹni ó jìnnà ibùnà amíhun náà ni ni ẹni tí wọ́n fi hùn fún àmọ́kọ̀tẹ́ hùn lọ́rùn wọn ò wọn ò wọn ò wọn ò béèrè kówù wọn àbí òwùn kí là nàbì ṣe sọlọlọ́hu àlẹ́wọ̀sọlọ ànábì ní yìgì náà so ni kò sí kíni kò so hàtà tó ọmọ dáadáa ńgbà tá nẹ́bi wá wí báyìí tán fún rẹ̀ lọ́wọ́ sọ pé ya Rasulullah ó ti wá tẹ̀wọ̀n lọ́rùn báyìí ntòun fẹ́ kọ́ ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ yìí kí gbogbo bàbá ọmọ pé àìjẹ ọmọbìnrin ń pa pàtàkì jùlọ ọmọ tó ti dọ̀tún yàtọ̀ ọmọ sósì ọmọ tí bíkérù ọmọge ọmọ múndíá kákan wàá di lọ́wọ́ di lẹ́sẹ̀ kọ́dà ẹlòmíì gbígbà tí wọ́n ń fi ankọ́ọ̀fù gbọ́mọ lọ gbogbo eléyẹ̀dá kan á sì ní tọ́lọ́run náà là ń ṣe wàláì bá mu o baba la fẹ́ afẹ́ setọlọn àti ta nabi ìlànà nabi ni o sallallahu alaihi wasallam eléyìí ni wọ́n wá di táwọn mi wọ́n ma wá sọ sọkúsọ nípa ìsìlámù pé bí ìsìlámù ti ni wọ́n ma lo bẹ́ẹ̀ nu ìsìlámù ò wí bẹ́ẹ̀ o ẹ̀rí ni o nínú ẹ̀rí tó fẹsẹ̀ rin lẹ̀ nínú hadith anabu muhammad sallallahu alayhi wa sallam. ìmọ̀ mẹ́dàá sí xaarẹ̀ àmọ́ nínú tá a máa gbọ́ kọ́dà kìí ṣe ńlẹ̀ yorùbá nìkan lọ́dọ̀ àwọn haúsá náà ó ní pé bóyá hadith anabi kan là sì gbọ́ wáyé ń pa rẹ̀ wọ́n níbi tá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ti ní ìdàmẹ́ta ibnu adam nkọ́tọ̀ amaduhu ilà min thalathati ọlọ́run níbọ̀ máa nẹ́bí adamu abá ti kú gbogbo sẹ́ẹ̀rẹ̀ ti ń ṣe odò ibi ó ṣe é mọ náà ni ọmọ ni ọgbà lẹ́sàn ma àmọ́ àwọn sẹ́mẹ́ta kan bẹ tí ó máa kọ̀ntínú lẹ́yìn rẹ̀ ládàá rẹ̀ yóò tún máa lọ bá anabi wa dákọ̀ àwọn sẹ́mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú wọn ni kíni sọdakọtun jaariyatun èyí tá anabi winu o sọdakọtun nbí larubawa wa lédè bẹ́ẹ̀ bá wa ní sọdakọtu jaariyatin wọn làwọn kan ké bẹ́ẹ̀ ọwọ́ àdá ìtumọ̀ nìyẹn lédè Lárúbáwá sẹ́rí èyí tí wọ́n ń wọ́ ni bí wọ́n bá fi dó mọ̀ bí wọ́n bá ṣèṣì sọ́ di ó ti di nǹkan mi òun là á fi ń ké pé kì í ṣàṣejù ní kí wọ́n pé jẹ́fàtì ò dúró lẹ́nu rẹ̀ bá ń kírun torí pé nǹkan mi lọ́ọ́ máa wí ọ̀tọ̀ lèyí tí tọ́lọ̀ ń wí ẹ wo sọ́dákọ̀ tún jàríyà tún bá nàbì ti wí nu sallallahu alaihi kí ni tó máa rẹ̀ hmm? sàárà tí èèyàn ó fi lọ́lẹ̀ tí ọmọ wa lọ kìí ṣe sàárà tẹnìkan jẹ tán lẹ́ẹ̀kan náà kìí ṣe bí àwọn sàárà tó gbajúmọ̀ lọ́dọ̀ wa bíi ẹgbàmọ̀là lọ mọ́sálásí èyí náà sàárà ni o àmọ́ èyí tó da lè tí wọn ò ní jẹ tán lẹ́ẹ̀kan náà anabi ní sọ́dà kọ̀tún jaari yàtún akéèyàn ah, owó bọ́bá yìí kó wà mọ̀lá ọ̀sẹ̀ mẹ́rin ọ̀sẹ̀ márùn ni ẹ́ kéèyàn gbẹ́ kànga gbogbo bí wọn bá ti mú mi ní ila yawmil qiyama sadaqatun níta nàbí ni a ṣe fáwọn òkú wa nù o sallallahu alayhi wa sallam ànàbí làwọn yìí ni ó kú sàrà tí ọmọ ẹsẹ kínní tí ọmọ lọ gbére bí wọn lágbára ju kànga lọ ọkọ mọ́sálásí ọkọ lè kéwú ọkọ lè kalẹ̀ pé owó tí wọn bá kọ́dọ̀ yẹn lè kọ́ ṣọ́ọ̀bù pé owó tí wọn bá ń gbà ń bẹ́ẹ̀ ẹni fi sanwó o nǹkan báyìí sí masalasi wọn máa fi sanwó nǹkan báyìí sí lè kéwu gbogbo yìí wọn ò ní dúró yọ máa lọ ní ìlà masha allah bẹ́ẹ̀ yẹn bá wà ní sọ́dákọ́tù jàríyàtìn èyí ni wàá túmọ̀ pé ìfi ọmọ múndíá sàrà torí jàríyà lédè lárúbáwá ọmọbìnrin ní jẹ́ wọ́n ní àwọn kan wá gbọ́ yí pé ànábì náà ní sọ́dákọ́tù jàríyà tí ń fi ọmọ múndíá ṣe bọ́bá yìí pé bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ kọ́dà eléyìí ń bẹ lọ́dọ̀ àwọn haúsá náà lọ́dọ̀ àwọn haúsá lèmi ti gbọ́ bí àwọn kan máa tú báyìí lọ́dọ̀ àwọn èyí tà nẹ́bi wí tíra tí wọn bá wọ́ kéèyàn lọ bá àwọn àfa àwọn àfa wa tí wọ́n mọ tìkun tẹ̀dọ̀ èdè lárúbáwá wọ́n ń ń lu yìí náà wọ́n ń ń gbogbo òlu pé ẹ̀dá kan ìwọ là nẹ́bi wí tún lówí àbí tín gbèdè Lárúbáwá ti rí nu tún yàtọ̀ fún tẹni ẹ mọ̀ pé kò sí ha kò sí hu kò sí kò sí tún kò sí tín gbogbo ẹ̀ nu Lárúbáwá o sọdakọ tún jaariya tún gédégbé ló yàtọ̀ sí sọdakọ tún jaariya tẹn ẹ̀rí ẹ̀rí kí ló jọra àwọn nu méjèèjì aha àmọ́ èyí tí ọkàn àwa jù ń bì ní níta nàbí wí sallallahu alayhi wa sallam la tunkahul bikru hatta tusta'dhana àyè fi ọmọ obìnrin tó ti mọ̀ tún sósì múndíà ọmọ ọmọ tó tó lé ọkọ lọ ẹnìkan jẹ́ ń pa pé ẹni tó fẹ́ nìyí kódà kí wa pé bọ́ọ̀ bá sì ṣe yín kọ́ gbogbo yín ò sínú ṣẹ̀ríà ìsìlámù ẹ̀dá kan kò sínú ṣẹ̀ríà ìsìlámù o torí ọ̀pọ̀lọpọ̀ ń tà ń gbọ́ tá a fi ń sọ tìkara tìkara báyìí ọmọ mi ń lọ parẹ́ pé wọ́n bá gbé tí wọ́n fi hùn ṣe náà nù ọmọ mi ń kónu kànga kí ló dé ní tọ́lọ́wọ́n ọbẹ̀ yẹn téèyàn ó tún jìyà sí lọ́dọ̀ ọlọ́run torí náà ẹ dákun ara ń tí ń gbàtà mẹ́nu bọ̀rọ̀ afọmọbìnrin ṣe sàárà gbogbo sàrà téèyàn bá fi ọmọbìnrin ṣe kò gbọ́dọ̀ dí máhàrí rẹ̀ lọ́wọ́ kò gbọ́dọ̀ dí kíni lọ́wọ́ sàdáàkì rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni ta ló lè kóhun bóyá ń sọdáàkì ọmọbìnrin nìkan fún rẹ̀ torí náà bẹ́ẹ̀ yẹn bá torí ẹlòmíì ó tún ní agbọ́ ìsìlámù yé débẹ̀ náà àwọn béèrè nkankan lọ́wọ́ yín o ẹ béèrè nkankan àmọ́ sàdáàkì tọmọ yìí ọlọ́run ti béèrè fún un ọkọ ìwọ ọkọ tó bá máa ń tó ń ṣe bọba délé wa gbéyàwó rẹ gbé mo ti gbọ́ ń táwọn dáàdi wí àmì kí ni wọ́n gbà kó o fi dẹ̀ tọ́ fún mi nínú lànà tọlọ́n àti tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam irú eléyìí náà là á sì máa pé gbogbo àwọn nǹkan kan bẹ tí ò fariwo àwa là á máa sọ dariwo irú èyí tá a wí bó ti rọrùn tó yìí níbi wọn ti wí nílé àná léyàwó ni brọ́dà mi ò ti wá sọ ọ́ dìjà lágídí pé àfikún wọn san sọdá ẹsẹ lè sọ pé ẹbùn ní ah, ah, gbogbo nǹkan ló ní ọlẹ́kọ̀ọ́ ẹ bá wọn wí tí wọn nu ìyàwó rẹ ló ní sọdáàkù ọ̀sàlàyé fún bọ̀ délé kìí ṣe dandan ni kọ́ gba sọdáàkù ńjọ tó délé gan ó lè gbà lẹ́yìn ọdún kan ó lè gbà lẹ́yìn ọdún mẹ́wàá bọ́ba tẹ lọ́rùn bẹ́ẹ̀ pé àwọn bí wọ́n ti bó ti yé wọn mọ ni wọ́n wí wọn o àmọ́ kò rí bẹ́ẹ̀. ẹ̀ ntọ́ gba kọ́ra bí n bá tí ì ní nísìn ẹ̀ kalẹ̀ mo jọ ń gbèsè rẹ̀ ni ọ̀tán èyí wọn kɔ ní kọ kọ kọ ta wà á da mọ̀lẹ́bí ta wà sọ di ariwo pé a ti wí náà irú àwọn ọmọtọ́ lọ́ọ́ yìí ẹjá wa náà mọ̀ mọ̀ bàbá lo ìlànà ọlọ́run àti tànàbọ̀ muhammed sọ̀rọ̀ sọ́lẹ̀m ẹjá lo pẹ̀lú bá nàbì náà ti kọ́ wa sọ̀lọ̀ sọ àwọn tí ọba yẹ ọ́ dariwo. torí hadithi yìí bó ti kéré mọ̀ yìí àwọn ẹ̀kọ́ pọ̀ mbẹ̀ púpọ̀ àsìgbọ́sẹ̀ pọ̀ mbẹ̀ hadithi yìí kánrin òun là fi mú lọ́kọ̀ọ̀kan yìí nínú àwọn àsìgbọ́ mọ́ hadithi yìí ẹlòmíín fi adélébọ̀ lọ́kọ nísìn láì mọ̀ sí àwọn òbí rẹ̀ gbégilóde ànábìlà wọn ni wọ́n làṣẹ àti fira wọn lọ́kọ̀ọ́ pé nítorí ká anabi ní kíni hàtà tùsítàmàrà tọ ńgbà tá anabi ní hàtà tùsítàmàrà ta ni ó yà sítàmìrù léde larubawa ẹ ìsítàmàrà yà ya ńgbà tí a bá tùsítàmàrà òun ẹnìkan ni mùsítàmìrù ẹnìkan ni ó gbé sọtí ọlọ́run tí mo fẹ́ fi ọ ṣe yìí wàlíyù rẹ̀ náà nù. No ẹ má jẹ́ asọ̀rọ̀ ọlọ́run àti tànẹ́bì gbọ́ ọ̀rọ̀ yìí tiẹ̀ clear púpọ̀ nù alukur'an kẹrin bẹ́ẹ̀ yẹn bá ka suratul baqara olùwọ́ba ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim olùwà ní wa idha tallaqtumun nisaa fabalagna ajalahunna fala ta'dhuluhunna ayyankihna azwajahunna wa idha tallaqtumun nisaa. aláyímùnú o àwọn obìnrin tẹ́ ẹ bá ti kọ̀ tọkọ wọn kọ̀ wọn fabalagna ajalahunna ìdá wọn ẹ̀jẹ̀ ó pé o ńgbà obìnrin bá wá parí ìdá rẹ̀ tọkọ yìí ó sì gbà padà láàrin ìdá yìí kí ni òun là ń pè ní tọ̀lá kún bá ìmọ̀ bírò ọkọ yóò bá padà fẹ́ ọ̀sán sàdáàkì mi o wọn ó so yìgì mi o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ara àwọn àsìgbọ́tọ̀rọ̀ mọ́ hadithi yìí nù ẹ dákun gbogbo àwọn tọ́lọ́mbá ni wọ́n máa dá sọ̀rọ̀ lọ́kọ̀láyà ìjà ń bẹ láàrin wọn àfẹ́ parí rẹ̀ ẹ láǹfààní kọjá ayé ìgbà tí sẹ̀rí àfún yín àmọ́ ẹ àrọ̀ ń kò lè ṣe sọ nísìnyí ó di náà alájí bá wálé léyà. bí àwọn alájì bá ń wálé iléyà tí dà ti kọjá lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kàn sọ sórí atẹ́gùn ni o kìí ṣe ìyàwó rẹ̀ mọ́ lọkùnrin tó bá ti pronounce pé òun yọ̀ǹda obìnrin òun ti kọ́ ẹ̀dà tọ́lọ̀ ń fún un pé ó lè gbà á padà láàrin ìgbà ni òun ní kíni sàlásàtà kúrú haidọ̀ mẹ́ta àbí mara mẹ́ta ọ̀tán gbogbo ò lè mẹ́ta lọ gbogbo yin àwọn alájẹ wa parí rẹ àfi kí àwọn baba akíní ọsọ sí ẹgbìyànjú kọjẹ láàrin ìgbà tọlọ ńlá kalẹ̀ yìí torí pé bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìdà yìí ọkọ ọkọ lẹtọ sóbìnrin yìí mọ òun làwọn afáàmà ní fàwùwà xaatibu mẹnẹlì kò tọ nù àwọn tó fẹ́ fẹ́ yàwó náà dá bẹ́ẹ̀ lómi bá bá fásitì jù lọ o lè fẹ́ yàwó ni sẹ̀rí ò fún ní priority kan pé ebi oh, yàwó rẹ̀ ní tẹ́lẹ̀ rárá o ebi yàwó rẹ̀ ní tẹ́lẹ̀ òun nìgbà ń da ẹnìkan gbọ́dọ̀ pé wọ́n fi obìnrin náà ẹni ọba kọ ìyàwó rẹ̀ ẹ̀dá rẹ̀ ti ń lọ bí oṣù mẹ́ta ni ìgbà òun nìkan lọ́lọ́run fún un láàyè pé ìwọ nìkan náà ló tún lè fẹ́ padà ẹnìkan gbọ́dọ̀ wá fẹ́ gbà wọn àmọ́ bó bá ti wò ń ràn tó bá ti kọjá ìdà yìí fa huwa khatibun min al-khuttab nínú àwọn tó fẹ́ fẹ́ yàwó lòun náà wà kọ́dọ̀ obìnrin yìí náà lẹ́tọ́ àti pé èmi ò fẹ́ wọ́n mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́tọ́ àti pé ìwọ kún kọ́ mọ́ ẹ gbogbo àwọn eléyìí ẹ á máa fi èsì o àwọn kẹ́kínkìnkín tó yẹ pé ní èèyàn máa wá ẹlòmíì ẹnìkan sọ ní òní pé ọ̀pọ̀lọpọ̀ ni lọ́kọ-láya tí wọ́n jọ ń gbé tí wọ́n lẹ́tọ̀ ara wọn mọ́ ntó so wọn pọ̀ ti já nínú sẹ̀rí àtọ̀lọ́n àmọ́ àtàwọn òkú ẹlòmíín sì ń bẹ́ ń gbé pé nǹkan kan ọ̀tí ẹ̀kú so wọn pọ̀ tẹ́lẹ̀ náà kò sí kò sí nìkaahù tí sẹ̀rí àfaramọ́ tẹ́lẹ̀ náà ọlọ́nkọ́ sàmánà wa o nípa báyìí àwọn ọ̀rọ̀ àwọn ahkam fiqhiya tọrọ ma hadithi ọpọlọ jara ẹnu ilé ìtọlọmba ní ká lè mẹ́nubà èyí tó bá kú ẹ̀dá kun ẹja tó àwọn afa lọ àwọn afa sunna wọn ṣàlàyé rẹ̀ fún wa kódà kí èèyàn ọjọ́ máa gbé lọ́kọ láya kó ipe ní tí ó sì fi sọ yín dẹ̀tọ́ ara yín ò sí ń bẹ̀ mọ́ nípa báyìí èyí tá a sọ débi ni pé kódà bóbìnrin bá jáde lébọ̀ kò gbọ́dọ̀ fi rẹ̀ lọ́kọ nítorí àyà kùránì ní fàlà ta'dhuluhunna an yankihna azwajahunna olúwa nígbà tí ìdá wọn bá ti pé fàlà ta'dhuluhunna ẹ má kọ̀ fún wọn bí wọn bá tún láwọn fẹ́ padà sọ́dọ̀ ọkọ wọn tàkọ́kọ́ ẹ dákun bóbìnrin bá lẹ́tọ́ àti wọ rẹ̀ lọ bí ó wù torí kò ti lọ́kọ kan tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹni ó ti lọ́kọ kan ní kùránì wí inú àyà yìí o njó ní ìdí kọlọ́hún tó máa àpìlì sáwọn kan pé ẹ má kọ̀ fún wọn o òun ni alimam ibn hajar rahimahullah ó ní kò sí àyà tí ó clear tó báyìí ń pọ̀ ọ̀rọ̀ pé wàlíyù dandan ni bóbìnrin ọba lọ́kọ kọ́dà bọ́ jẹ́ kó ti lọ ilé ọkọ kan rí yorùbá alukur'ani ní fàlà ta'dhuluhunna an yankihna aswajahunna idha taradaw bainahum èyí tó tún wá túmọ̀ rẹ̀ tọ́tí ẹ̀ fi hàn gbọ́nrán gẹ́dán àwọn afáàn pé kíníkan ní asbabu nuzul bẹ́ẹ̀yàn bá tiẹ̀ sí àyà ké kọ́ wá béèrè pé kí ló ṣẹlẹ̀ táyà yìí fi sọ̀kalẹ̀ ẹ mọ̀ pé yẹn lè sọ̀rọ̀ gbọ́ngbà mí ńgbà tó bá ti ń di pé ìpele kíní ìpele kejì ẹ̀ àrọ́bá ẹlòmíì lè sí wíńgbà tí ó fi transfer rẹ̀ sí sí wọ́ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mọ ah, bó ni wọ́n ti wí gan béèrè pé kí ló ṣẹlẹ̀ gan tí wọ́n fi wí ti wọ́n wí hùn torí pé ọ̀rọ̀ mi bẹ tó yẹ pé ní ọ̀tọ̀ ní bọ́lọ́rọ̀ ti sọ àmọ́ ńgbà tẹ́ni ni ọba fi gbé dọ́dọ̀ tiẹ̀ ó ti sọ di bá mi bẹ́ẹ̀ yẹn bá wà mọ kí ló ṣẹlẹ̀ tó fi sọ̀rọ̀ yìí èèyàn wà á gbọ́ yìí pé àà ń tọ́ gbà lérò kọ́ ọ̀hún ibi ń tọ́ lọ́sẹ̀lẹ̀ ní tí òun làwọn afáàfin anuzu pé aya kọ̀ọ̀kan kí ló ṣẹlẹ̀ ńjọ́ tó sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ bá wo sábàbù nùzúlù aya yìí ó kílíà rẹ̀ púpọ̀ ọ̀kan nù àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní maakil ibn yasar radiyallahu anhu maakil ibn yasar òun lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí gan maakil ibn yasar ọ̀làbúrò kan tó jóbìnrin òun náà ló sì ṣètò tó fi fún ọkọ tọfẹ èdè ayédè wá ṣẹlẹ̀ láàrin àbúrò rẹ̀ àti ọkọ rẹ̀ ọkọ yìí kọ̀ tọ̀lákọ̀ha ọkọ mákìlì wa nírètí pé ní a obìnrin ó múnú bí ọkọ rẹ̀ nu sẹ̀ríà sì ti wò ó pé rúri ọmọ ṣẹlẹ̀ lọ́lọ́run fífa ayé kíni kalẹ̀ ló fífi ẹ̀dà kalẹ̀ pé ńgbà tí ojú rẹ̀ bá wálẹ̀ láàrin oṣù mẹ́ta yìí òun lọ́lọ́run fi ní kọ́dọ̀ obìnrin ọmọ ẹsẹ̀ sọ́fọ́kọ rẹ̀ ọkọ tó ti kọ́ nígbà tó bá sì wà nù ìdá rẹ̀ bọ́yọ́ lọ́run àpé kó tún wù ú. arákùnrin yìí ń wá ń wo àbúrò ya mákèlè ń ràn àsìkò ìdá fi kọjá ta lọ́fẹ̀ tó oṣù mẹ́ta torí pé ma haibọ̀ mẹ́ta àbí ìmara mẹ́ta lọ́rọ̀ àwọn onímọ̀. nígbà tí ẹ̀dá wa kọjá tán lọ́sẹ̀sẹ̀ wa ni a ah, ẹlẹ́kùn fẹ́ fẹ́ yahoo òun yí padà níta fi gbọ́ àyà yìí nu o kọ̀ wá lọ báyàwó rẹ̀ pé sọ́mọ bọ̀ pé torí wọlọ́ làṣẹ àti fira rẹ lọ́kọ bẹ́ẹ̀ lómi ti ń wí lónìí tí ọba lánàá ọlọ́run àti tànàbí mu sallallahu alaihi wasallam mákèlú yìí náà lọ́lọ́ọ̀ba pé sọ́ọ́jẹ́ kí n tún fẹ́ àbúrò rẹ̀ mákèlú bá yarí wọ́n ní mákèlú wa Ni زوجتك وأفرشتك وأكرمتك ثم طلقتها حتى انقضت عدتها فتأتي تخطبها لن ترجع إليك أبدا مفونياو مكمولي مقولي بما قال نهدين كافون زوجتك أفرشتك أكرمتك ọwọ́ akọkalẹ̀ o tún wá ń wòran yìí dà rẹ fi tán ọwọ́ adé nísìnyí o ní ọ̀fẹ́ fẹ́yàwó kò ní padà sọ́dọ̀ rẹ mọ́ láyé mákèlè ò ní sọlé tí ọba mọ̀ kó o ní ọfọ́rìtì kọ́ padà àbí kọ́ mọ́ padà arákùnrin yìí sọ̀hábí anabi lòun náà kò ní wulẹ̀ wá báyé mákèlè bọ́ba mọ̀ pé kò sásẹ lọ́wọ́ rẹ kíyàwó wọn padà àbí kọ́ mọ́ padà èyí tó wá pin gbogbo ẹ̀ ní àyàtọ̀ wá sọ̀kalẹ̀ ngbata anabi wa gbọ́ sallallahu alaihi wasallam makilu ni botirinu kò ní padà sọ́dọ̀ rẹ̀ ma kọmẹyi rẹ̀ yorùbá wa náà ti máa wí ní ilẹ̀ yorùbá kọmẹyi ọmọ wa aha aya wa de bi a fala ta'buduhunna ayyakihna azwajahunna ẹ má kọ̀ fún wa o idha taradaw bainahum bọba yìí pé nu wọn ti yọ síra wọn ẹgbà wọn láàyè kí wọn ó tún fẹ́ ara wọn tí ń túmọ̀ pé làbúdà mìnàlùwàlì àtọ́bìnrin ó ti lọ́kọ ni kò tí ì lọ́kọ ni obìnrin èéfi rẹ̀ lọ́kọ o àfi kó nékene ẹni tí ó dùn ó fún onídùn wàlíyù ìmọ̀ bàbá rẹ̀ ni ìmọ̀ kọ́dà bóbìnrin bá lọ́mọ tó ti dàgbà lọ́kùnrin ìmọ̀ ẹ̀gbọ́n rẹ̀ rú ti máa kílù yìí ìmọ̀ àbúrò rẹ̀ tóun náà ti dàgbà ẹ̀gbọ́n Baba ẹ̀gbọ́n nǹkan wọn lè jẹ́ máa wàlíyù fún àmọ́ ká má gbàgbé bá a ti wí pẹ̀lú ètò ni o ẹni ọlọ́run fi sípò karùn-ún kọ́mọ ìpò ní ọwọ́ abọ́ wájú onípò kínní bẹ́ẹ̀ ìwọ́ bímọ ní dákun à òun ni ọlọ́run kọ́ tó bàbá ọmọ lọ́kọ́ lẹ̀ tọ́ ẹ̀fẹ́ fi ọmọ rẹ̀ òun ló lè wá pé òun fúnla ẹ lọ́ọ́ bá ẹ̀gbọ́n òun báyìí àbí ẹ lọ bá bàbá àwọn kọ́dà bí bàbá tiẹ̀ gan bá ń bẹ láyé tí ọmọ jẹ́ kí ni bàbá bàbá ọmọ obìnrin òun lọ́lẹ̀ tọ́ o àfi bọ́ bá fún bàbá rẹ̀ lókù kọ́dà ó sì lè ṣẹlẹ̀ pé kọ́ wá wò pé ní ọ̀rẹ́ ẹ̀hún kan lòun lòun fọkàn tán púpọ̀ òun ò gbélé àmọ́ ọ̀rẹ́ ẹ̀hún yìí ń bẹ́ ẹ má wàá pé kí lọ́kàn tiẹ̀ ń bẹ fámìlì wa ni àà. Baba tó lè tọ́ ó lè yànyàn pé wàkílù mi ni ọ́ wọ́n ni ọ̀fọ́ mọ́ mi lọ́kọ ọkọ ba bá wà ìwọ ni ó wò ó wò pé ọ̀dà àbí ọ̀dà mo sì yọ̀ǹda fún ọ fi lọ́kọ bírú ẹ bá ṣẹlẹ̀ kọ́dà yọ wá kí bàbá bàbá ó tó dé ọkàn kíkẹ́ ni kó tó ni eléyìí ni kẹ́dàkùn ẹja ká fi èsì nù àmọ́ gbogbo bó ti lè wọ́ jẹ́ obìnrin ọ̀gbọ́dọ̀ fo gbogbo ń ta wí yìí gbogbo àwọn awùlìyà wì yìí kọ́ wa lọ fi rẹ̀ kọ́fà rẹ̀ lọ ọ̀dọ̀ ọkọ̀ fún rẹ̀ obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ nínú hadithi ìyá ńlá wa aisha anha ìyá aisha gba hadithi wa lọ́dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam olóbìnrin tó bá fi rẹ̀ lọ́kọ bẹ́ẹ̀ fanikahuha baatilun fanikahuha baatilun fanikahuha ẹ̀mẹ́ta lọ́la nẹ́bi wí sallallahu alaihi wasallam pé igi ní bàjẹ́ igi ní bàjẹ́ igi yẹn bàjẹ́ o eléyìí náà ń bẹ nù àwọn àsìgbọ́ tọrọ ma hadithu hatta tusta'mar aw hatta tusta'dhan hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in ẹ lakun ká kan ìbéèrè lillahi ما أعطى وله ما أخذ، وإنا لله وإنا إليه راجعون. inna ilayhi raji'un gbogbo wa ọ̀dọ̀ Ọlọ́run ni àti wa kò sí iyèméjì pọdọ Ọlọ́run ni a padà sí olùwọba ló ní tí ó bá fún yàn òun náà ló sì lẹ́tọ̀ọ́ àti gba ntọ́ba fún yàn ńgbà tó wù ọmọ ìyá wa nínú àwọn ọmọ ìyá wa púpọ̀ náà jẹ́ kan nù àwọn tí máa jókòó báyìí náà ń gbọ́ fi wà ń lọrin medical doctor ni bọ̀tí iṣẹ́ ti gbé lọ ilẹ̀ haúsá ọmọ ìyá doctor nurudeen owolabi uh, ọjọ́ ló ń pè lánàá uh, àtòun àtìyàwó rẹ̀ mo mọ̀ pé ìyàwó rẹ̀ náà máa ń jókòó ń bì uh, ẹ níta fi so eléyìí ni pé kóńkálukú wọ́n bá wa ṣàdúrà fún un èèyàn dáadáa la mọ̀ sí ọlọ́nkọ́mọ́sá gbà ní èèyàn dáadáa lọ́dọ̀ tiẹ̀ náà ó ní accident lánàá lọ́nà Sokoto ẹ̀ẹ́ ajali ọlọ́run á ní ajali tó ọlọ́nkọ́mọ́sá bá wa kẹ́ ẹ̀ẹ́ hafidul Qur'an medical doctor ni ó sì tún hal Qur'an kẹrìmù sórí bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ náà ọlọ́nkọ́ wa bá wa mú ìyàwó rẹ̀ náà dúró ọlọ́nkọ́ bá wa rọ ní ojú àti àwọn mọ̀lẹ́bí ti dr nurudin náà àtàwọn mọ̀lẹ́bí ìyàwó rẹ̀ náà olùwàkọ́bá wa rọ gbogbo wọn lójú ọlọ́nkọ́bá wa kẹ́ nurudin ọlọ́nkọ́ ṣe lọ́mọ àlìjẹ́nà gbogbo díà dáadáa dáadáa tó gbáyé ṣe àtẹ̀yítàwọ̀ àmọ́ àtẹ̀yítàwọ̀ ọmọ ọlọ́nkọ́ fi san lẹ́sàn gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tọ́mọ ènìyàn ò lè ṣe kí ọmọ ènìyàn ó kùdìẹ̀ síbi kan olùwàmọ́sàbáwa mójúkó fún ọlọ́mọsàbáwa foríjìn ọlọ́mọsàbáwa foríjìn Ah, kọlọ̀nkọ́ wa bá wa ṣẹ́rù rẹ̀ ma ọmọ yìí kéré ni ah, tó sì múra sẹ́sìn púpọ̀ gbẹ̀yìn náà ni ó ń jẹ́ bí ah, ìtutù ojú fún wa alágbára bọ́lọ́mbà ti lásìkò tó ọlọ́nkọ́jọ́jú jìnnà síra wọn làdúrà tá à ń ṣe àmọ́ ẹni tá a bá rí i pé ní eléyìí ti nǹkan síwájú tí ó lọ bá lọ́dọ̀ ọlọ́run inú tí ó tún máa wá bínú wa ti ń bàjẹ́ tó yóò tún wá fi wá lọ́kàn balẹ̀ kọ́lọ́nkọ́ mọ́sàájọ́ rẹ̀ orí bẹ́ẹ̀. Eh, lẹ́ẹ̀kan sí ìyàwó tó fi ilẹ̀ àti gbogbo àwọn tó fi ilẹ̀ ní mọ̀lẹ́bí rẹ̀ ọlọ́nkọ́ mọ́sàbà ọ̀rọ̀ wọn lójú ọlọ́nkọ́ wa ṣe àdápadà oore tí ó pọ̀ nídùnnú tí ó tètè mú wọn gbàgbé eh, àdánù tí ó ṣẹlẹ̀ allahumma kfurla warhamu wathabbithu bilkawli thabiti fi lxayati dunya وفي الآخرة وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين máa sọ̀rọ̀ kí n ṣe lọ́gbà ìdálọ́wọ́ bẹ́ẹ̀ pé ṣé kéèyàn fẹ́. ohun tí hadith ń wí ẹ jẹ́ ká gbọ́ yé dáadáa o àfáà ní ǹjọ́ wà nù ìgbà yọ̀ǹda ni kéèyàn sọ fóbìnrin pé mo fẹ́ fẹ́ ọ pé ṣé ọgbà yọ̀ǹda náà nù ìyọ̀ǹda tí ọlọ́run ní agbá tọ́lọ́run wí ń wí ń bí yìí ta ni ọgbà yọ̀ǹda òun ni bàbá tó bí ọmọ abẹ́ni tó ń pò bàbá torúpọ̀ ń àwa ní lọ́dọ̀ wa yàn yín ló ti dàrú o tó ipá wa là wí fọmọ pé mo fẹ́ fi ọ èyí tí ó wà ní lánàá ni pé àwọn òbí rẹ ni wọ́n sọ pé lámọ yín fẹ́ fi ọ àwọn ní kí wọ́n wá gba yọ̀ǹda yọ̀ǹda tí sẹ̀rí à ń wí ń bì yìí òun ni yọ̀ǹda tó bí ọ wá gbà lọ́wọ́ ọmọ rẹ̀ ìmọ̀ bàbá ni àbẹ́ni ọ wà nípò bàbá pé àwọn lámọ yín wá tọrọ rẹ̀ ṣe ọtí ọlọ́run kì í fi ọ fún ẹni báyìí ìtumọ̀ tó stádánù bẹ́ẹ̀ náà ni tó stáàmà náà. sàmà aleykum alaykum tí èèyàn tí wọn bá déèyàn bá fẹ́ obìnrin tí wọn ti lè déèyàn ti mọ̀ wọn ní ilé bàbá àti ìyá tó náà ti mọ̀ ilé tó tó náà ti mọ̀ tí wọn ti mọ̀ ní ilé yàn so tíru obìnrin dájọ pé bóyá ọmọ òun wà nílé ẹ̀kọ́ tí ọkùnrin náà sì wà nílé ẹ̀kọ́ tó tí wọ́n á ṣe pé káwọn ṣe súnà ti ànábi pé àwọn fẹ́ so yìgì kalẹ̀ pé táwọn bá so yìgì kalẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ ìyàwó ọkọ náà mọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ tọkùnrin tí obìnrin wa lè bọ́yọ́ lè ṣèṣì lóyún fún ẹlòmíì tó gbàtọ́ wa lè ṣèṣì lóyún fún ẹlòmíì ṣé ọmọ òun ṣé ọkùnrin tó lè tó ọkùnrin ọsọkùnrin òun lè gba ọmọ náà àbí ọkùnrin ló sì lọ́mọ ṣé yẹn lè gbowó sọdá kíyàn lọ́wọ́ rẹ̀. ala kulli hal eh, ní ìmọ̀ràn lákọ̀ tẹ̀síwájú irú ẹni báyìí kí ọmọ fìrò eléyìí ṣèyàwó mọ́ eh, obìnrin tí àwọn kan ti wá yọjú sáwọn òbí rẹ̀ páwọn ọ̀fẹ́ tó tún wá lọ lóyún fún ẹlòmíì pọ̀sọ́mọ eh, gidi kan tí máa ṣerú bẹ́ẹ̀ ìmọ̀ràn ni pé bàbá yìí pé nínú àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn ni. Eh, lọkùnrin yìí kọ́wáyàwó tiẹ̀ sí síwájú ẹ irú ọmọbìnrin yìí náà ọlọ́run yóò yóò fọ̀nà má ẹ yóò jóun náà rọkọ̀ tí yóò fi lè jókòó mi kan irú eléyìí ó burú púpọ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì wa ni pé ọ̀rọ̀ ọmọ àkìlọ̀ kan ẹni tí wọn ò so yìgì pẹ̀lú ọmọ tí ọmọ àlè tó bí fẹ́ lómi kò sí ń tọ́ kàn bẹ́ẹ̀ kìlọ̀ kan tiẹ̀ mẹ́ẹ̀ pé báyà yọ gba ọmọ àbí kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú rẹ̀ torí kìí ṣe ìyàwó rẹ̀ kìí ṣe ìyàwó rẹ̀ wọn èso igi wọn ò bó ti jẹ́ nìyẹn náà. ó tún béèrè sọdáàkì pé ṣé ìwọ̀n àgbà padà. o ó béèrè sọdáàkì pé ṣé ó lè gba sọdáàkì ẹ̀ padà ó ti fún sọdáàkì. ṣé wọ́n ti ṣe nìkan àhùlà náà. okay sọdáàkì ala kulli hal eh, obìnrin tí ọba epo ti ní igi lórí tọ́wá lọ lóyún fún ẹlòmíì ìdájọ́ ṣẹ̀ríà lórí irú obìnrin bẹ́ẹ̀ àmọ́ òun zìnà ni ẹni ọba sì ṣe zìnà lẹ́yìn tó ti lọ́kọ ìdájọ́ ṣẹ̀ríà ni pé kọ́dà kí wọ́n lẹ̀ ló kópa tí ń bẹ́ẹ̀ nu ṣẹ̀ríà nù. no nípa àwọn àgbà sọ̀dá kí ẹni padà àbá nígbà eléyìí ń bẹ lọ́dọ̀ ọkọ tọ́ba ẹ pé ní kò tí ì súnmọ́ obìnrin yìí tí o tí ì sí nǹkan kan tí máa da lọ́kọláya pọ̀ ní súnmọ́ ọlẹ́tọ̀ sí sọ̀dá kí rẹ̀ ọlẹ́tọ̀ sí kínní ọgbà sọ̀dá kí rẹ̀ àmọ́ ọba ẹ pé ní bí obìnrin tí ń bẹ ńlé náà ni ẹtí ń jọ ń ṣe ní lọ́kọláya kó tó wá lọ ṣe rándanrandan tó ṣe yìí èyí ń sọdá kí kókò téèyàn máa béèrè ma ẹ nà bó ti jẹ nìyẹn nà. sàwọn ǹjẹ́ obìnrin lè kọ ọkọ lẹ́yìn ìgbà ti fẹ́ra wọn nínú Islam. ẹ obìnrin ó lè kọ ọkọ àmọ́ kò ní tọ̀láàkù lọ́wọ́ lédè yorùbá àwa la mà yàtọ̀ láàrin àtọ̀láàkù wàlúkúlù ìyàtọ̀ ń bẹ nínú ẹnu sẹ̀ríà obìnrin ní kúlù ọkùnrin ní tọ̀láàkù àmọ́ ń bí ọkọ ọkọ náà ni àbọ̀jáwé fún náà ni ìtumọ̀ kúlù ni pé obìnrin lè sọ fọkùnrin pé kó yọ̀ǹda òun ó lè sọ fọkùnrin pé kíni kọ́yọ̀ǹda pẹ̀lú májẹ̀mú májẹ̀mú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé kọ́dà ń tó o sì san lówó sọ̀dá kí fóun òun ṣetán àti dá padà bó tilẹ̀ kó náà pọ̀ tó lẹ́yìn tí tí mo wí lẹ́ẹ̀kan pé wọ́n ti jọ ń ṣe lọ́kọ láyà ọkọ lẹ́tọ̀ọ́ sí i àmọ́ nítorí póun ló ní òun ọ̀ òun ọ̀ kọ̀ọ̀rọ̀ òun lọ́rùn láti máa wà pẹ̀lú yín mọ́ kólóhùn tóbìnrin lè ṣe yóò fi májẹ̀mú lé e pẹ̀tọ̀ bọ́bá rí bẹ́ẹ̀ ń dantí mọ̀ gbà padà àmọ́ kìí ṣe dandan kọ́kọ́ yọ gbà o bọ́kọ bá wá ní a kò sí tóun ó fi léyìn ò ṣe òun yọ̀ǹda rẹ̀ kò sí nkankan àmọ́ kọ́ lẹ́tọ́ àti gba sọ̀dá kí rẹ̀ padà ẹjẹ́ agbọ́ kí wá ṣe pé a máa wá sírò ò ṣe sírò ọ̀rá bàtà fún gbà báyìí kọ́ra ń gbà tí àwọn èèyàn rẹ̀ kan wá báyìí lòun fi ṣe wọ́n gbogbo àwọn yìí hàn. ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ni ògbó eléyìí àmọ́ bàbá ní wọn gbà sọ̀dá kí wọn padà torí ń láyà Muhammad sallallahu alayhi arábìnrin tí ẹlẹ́sìn olùbẹ̀rù ọlọ́run lóbìnrin náà ọwọ́ ọkọ fún anabi dáadáa pé òun ò rí nǹkan kan tí lára ẹlẹ́sìn ọlọ́run ni kò àmọ́ ẹ̀mí wọn ọ̀sásí lọ́dọ̀ rẹ̀ mà òun sì ń bẹ̀rù bóun bá ń rọ́jú tóun kàn dákẹ́ báyìí kóun má padà wá ṣe ń tọ́lọ́wọ́ fi bínú sí wọn torí náà bí ọba lè yọ̀ǹda wọn anabi wa pe anabi wa bi pe ataru diina aleyhi hadiqata o ó dídé ọgbà oko ńlá kan lárakùnrin yìí fi ṣe sàdáàkì fún yàwó yìí anabi wa bi pé tọ́ba ṣe báyìí adúrú tó fún ọ yìí ọ̀rẹ́dì àti dá padà ó lóun ṣe anabi wa invite ọkọ náà pé tọ́ bó ti rí ni ọkàn rẹ̀ ò sí lọ́dọ̀ rẹ̀ mọ́ yọ̀ǹda rẹ̀ kọ́ gba sọ̀dáàkì rẹ̀ eléyìí ni obìnrin ní àmọ́ kìí ṣe obìnrin ọkàn wa ni òun ti kọ́ irú èyí tí à ń rí láwùjọ tiwa lónìí èyí wọn ọba mu náà náà. naam. Mm. naam odo eh, naam atɔla kí ọkùnrin kí yigi ọjà kí là ń pè ní tɔlaku ɛ eh? kí yigi ọsegini kò sí lọ́wọ́ obìnrin ọwọ́ ọkùnrin ló wà ọlọ́wọ́ san àbúrò bíi alẹ́ san dáadáa ìbéèrè tó ṣe pàtàkì ni òun là fi ń wí pé ta ló ní tọ̀lá kò lọ́wọ́ òun ní ta ni òun lọ́kọ obìnrin ọ àpìlì sí i ni pé yọ̀ǹda òun ó lè pé òun ọ̀yọ̀ǹda rẹ o ó lè pé kíni ó lè pé òun ọ̀yọ̀ǹda kámọ̀ wàá gbọ́ yé débi pé ní à ǹjẹ́ islam ọ̀fẹ́ máa fara ní àwọn obìnrin báyà à kò rí bẹ́ẹ̀ bóbìnrin yìí bá wá rí i pé ní àyọ̀ǹda àwọn yìí ìnira ni fóun ntọ́wá kù ní pé kí wá ṣe pé akẹ́rù kò ń lé ló kù àbáwọn bàbá rẹ̀ wọ́n wá gbé mọ́tò síta pé wọ́n wá pa àwọn tọ́gì ọ̀yẹ́ mọ́ kó ẹrù rẹ̀ àhà ẹ bá òjò yín gbogbo wa ń gbé àhà gbogbo yìí ọkọ̀ bá ṣẹ̀rí àtọ́lọ́hún mu ntọ́kù ní kí wọ́n lọ sí kí wọ́n lọ sí mahkama sẹ̀ríyà kí wọ́n lọ sọ́dọ̀ adájọ́ sẹ̀ríyà. So adájọ́ sẹ̀ríà pẹ̀lú bẹ̀rù ọlọ́run òun wà wo àfíàsí wọn bọ́bá rinlẹ̀ lọ́kàn tiẹ̀ náà pé ìmọ̀ arákùnrin yìí ń fara ní àbóní kankan ti ń ṣe torí yóò pè obìnrin tí ó wà bí ní dts kí ló ṣẹlẹ̀ adájọ́ wa lè fàṣẹ túyìgì kọ́dà bọ́ kọ́ bá ní kíni bọ́bá ló wọn gbà àmọ́ ìwọ̀n ò sí lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ kan wá wá wá mú kó lé wọn ẹsẹ ma wá wá kí gbé ọdọ ńlọ wá kéèyàn má wá bínú Ọlọ́run o naam. salaamaleykum. wàhálì ọ̀dọ̀ àwọn obìnrin kan. ìbéèrè tèmi ni pé kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí dídábẹ́ fún ọmọbìnrin. táwọn obìnrin bá níbèrè o mẹ́ta náà la ládàáhùn lọ́dọ̀ àwọn ọkùnrin tẹ́lẹ̀ wọ́n lè kọ́ àbíkẹ́ paasi kìnìún sọ naam dídábẹ́ ṣé nǹkan kẹsẹ̀ lè láìpẹ́ yìí ni lọ́rọ́ mo rí dẹ́nìkan náà sọ̀rọ̀ yẹn lánàá níbì kan hmm? ala kulli hal dídábẹ́ fún ọmọbìnrin àtọmọkùnrin ká sọ gbogbo ẹ̀ pọ̀ ìdábẹ́ fọmọkùnrin túláàsì ní dandan ni nínú ṣẹ̀ríà ìdábẹ́ fún ọmọbìnrin mustahabu ni kìí ṣe dandan wọ́n ń ṣe láyà nabuwa muhammad sallallahu alayhi wa sallam àmà nabi ọ̀pá aláṣẹ bẹ́ẹ̀ kan bá wá dé lónìí pé nítorí pé àwọn èèbó ní ọ̀dà lòun fi wá ní ẹ̀ gbọ́dọ̀ ṣe mọ́ káwo dúndú pé ọ̀rọ̀kọ̀rọ̀ ló ń sọ ọlọ́run fún yàn ládàá bí yàn bá dó bẹ́ẹ̀ yà wọ́n ń practice kìíní lójú ayé ànábì sallallahu alayhi wa sallam nta ànábì kan wí ànábì kan instruct wọn ẹ̀yin náà ṣe ètò nírú lẹ́ lárúbáwá ní maka ní madina lónìí àwọn fètò sí i kìí ṣe pé ń kálukọ́ kàn máa wá bẹ àbí bàbá kan gbé kan gbé lọ ọ̀hún ẹ má kó bá àwọn ọmọ lọ́mọ hospital ni abẹ́nìkan tí wọ́n la ṣẹ́ẹ̀sì ni ọlẹ́kọ̀ọ́ rẹ̀ èyí ọba ń ta anabi ṣe mu anabi ni wọn pe ẹni tí ń dábẹ́ fún àwọn ọmọbìnrin wa obìnrin lòun náà anabi instruct rẹ̀ pé báyìí ni ọmọ ṣe torí pé bọ́ ọba ṣe é débi báyìí yọ fa ìnira fún àwọn ọmọ yìí lọ́jọ́ iwájú bàbá rí ọ̀jọba abeto tí ó rẹguléètì ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà àmọ́ kéèyàn wá torí pé èbó ní ọ̀dà gbogbo ntẹ èbó bá ti ní kọ̀dà kọ̀dà lọ́dọ̀ dúdú náà nù ọlọ́run kó ṣàánú àwa dúdú ni njó èbó ẹ máa wo njó èbó bá tún ti láwọn rí kọ́ da nísìnyí ó tún da náà ni ẹ pé ẹ mutilation àbí kí ni wọn láwọn ń pè nísìnyí àwọn ò ní pè circumcision mutilation wọn ń pè é nígbà tí wọ́n kàn ń gé nǹkan bẹ́ẹ̀ yẹn bá wo ti ń ṣẹlẹ̀ nílùú òyìnbó lónìí èyí táwọn ń ṣe kọjá abẹ́ dídá kò sí ní tí wọn fẹ́ lè gé kúrò lára wọn lóbìnrin lónìí ó lè pé ọyàn ń tóbi jù ó lè pé bìkan ọ̀rá pọ̀ mẹ́ẹ̀ àwọn èèyàn wa náà ti ń lọ sí nàìjíríà ń gbẹ̀mí ẹlòmíín nù wọn gan gbogbo eléyìí ṣe mutilation gbogbo èyí tí wọ́n ń gé dànù ni èyí wọn já sí kínni kò já sí mutilation àmì yìí tí ṣẹ̀ríà wa faramọ́ èyí wọn ni propaganda wa pọ̀ àǹfààní rẹ̀ sì hàn sóńkálukú bàbá tanra wa ló kù ìmọ̀ ìmọ̀ rẹ̀ gùn ṣáwa ọmọbìnrin gbogbo èèyàn lọ́mọ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ òun ni ntí wọ́n fẹ́ dàbí mo ti dà ní dà wọ́n láàmú ṣé bísí náà ti mọ yàn yín tá n ké yìí ọmọ ni lọ́dọ̀ tiwọn o wàláì ọmọ ni ara ń tí sì máa fa náà níbi ṣáwà bá pọ̀ òun ni òfin ní ní àlà ní kúkúrú ni pé kèé ṣe dandan o káwí kasi sí kì í ṣe dandan àmọ́ bẹ́ẹ̀ nìkan bá wá dóńdó pé ní ngbè bó ní ọ̀dà ẹnìkan gbọ́dọ̀ ṣe mọ́ àwa mùsùlùmí a ní responsibility àti dúró lórí ẹsẹ̀ wa méjèèjì pé kò rí bẹ́ẹ̀ wọ́n ń ṣe lójú ayé ànábì sallallahu alaihi wasallam ẹni tí ó bá ṣe regulate ẹ̀ dé pé a kò kése gbàrú irú ọ̀gìrì wa ọkàn máa wá torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ní ń ṣẹlẹ̀ lóòótọ́ tó lè kó bá àwọn ọmọbìnrin yìí lọ́jọ́ iwájú bẹ́ẹ̀yàn bá sì wá ní òun ò ṣe ọ̀dẹ́sẹ̀ ìtumọ̀ kápẹ́ nǹkan ní mustahabunu àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ wá dóńdó pé ní nǹkan kínkan ni a níta nàbì rí tí ó fara mọ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fọwọ́ sí pé nǹkan kínkan ni mùsùlùmí tó bá wà níbi tí wọ́n ti ń serú òfin bẹ́ẹ̀ ìmánì rẹ̀ ń fúyẹ́ ẹsẹ̀ rẹ̀ ọ̀fẹ́ tó lẹ̀ mọ́nú Islam. Islam kọ́lọ́n kọ́ sàmánà wa o bó ti jẹ́ nìyẹn náà ìmọ̀ ń tẹ́ lọ́sẹ̀lẹ̀ láìpẹ́ o bọ̀ jẹ́nẹ́rálì ẹ̀ ansa nìyẹn náà. náà. tó bá ṣe zina hmm. kó mari hmm. pé kí ni ìtọ́rẹ̀. obìnrin àtọkùnrin tó bá ṣe zina kó tó lọ́kọ àbí kó tó níyàwó ìdájọ́ ṣẹ̀ríà ni pé kí àna ní ọgọ́rùn-ún tàwa ni ó ṣètò ìfìyàjẹ wọn lọ́gọ́rùn bílálà yìí òun la láṣẹ musulumi, aláṣẹ kínní mùsùlùmí kìí ṣe ntẹ́ni kọ̀ọ̀kan kan máa wá dá sí lágboolé tiẹ̀ torí pé ntí sẹ̀rí àfẹ́ kọ́ sáàbù ni pé bọ́yá àwọn tó bá rí kìí ṣe pé ẹgba tí ó bóyàn la amẹnu tó wà ń bẹ̀ ni pé ní ẹni tí wọ́n ṣe irú nǹkan báyìí fún nǹkan ẹ̀sìn báyìí bọ́yá àwọn ọmọ kéékèèké tó kú lọ́kùnrin lóbìnrin wọ́n lè ṣe kínní wọn lè jẹnà sí irú bẹ́ẹ̀ so ìdájọ́ rẹ̀ nínú sariya هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين